àkọ́kọ́ kí àwọn èèyàn rí pé àkọlé ọ̀rọ̀ wa lónìí ọ̀pọ̀ díẹ̀ a fẹ́ sọ̀rọ̀ lórí pé ta ni mufti ilẹ̀ Yorùbá ẹlòmíràn expect pé mi tiẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí kí n tiẹ̀ dálé n ta fẹ́ sọ ni ẹ gbọ́ ta ni Sheikh Adam Alilori ìyàwó la kọ́ sí markasu ọ̀rọ̀ ṣókí ta ní lórí League of Imam and Alfa àbí àwo la kọ̀ sí tọ́pìkì míì ni pé ìgbà wo la mú àwẹ̀ because ẹlòmíì ti mú àwẹ̀ lẹ́yìn nísìn bẹ̀sì ìgbà wo ló yẹ ká mú àwẹ̀. bisimilahi rahman rahim mo fẹ́ káwọn èèyàn wa kán farabalẹ̀ kán gbọ́ àlàyé ta ni mufti ilẹ̀ Yorùbá ohun tí wọ́n fẹ́ kó yé wa òun náà ni wípé èmi ò yan ara mi mufti anadai mi ń ṣe dáwà ni kápẹ́ lábẹ́ òbúrẹ́là jama tààwọn mùsùlùmí abẹ̀rẹ̀ dáwà lórúkọ jama tààwọn mùsùlùmí ní 1994 ọdún méje before 1994 àbí ọdún mẹ́jọ àbí ntótó méje sí mẹ́jọ before 1994 a ti ń ṣe dáwà ló kọ mí bí orúkọ rọ́fúrọ̀dì èyí tá a ṣe kẹ́yìn ká tó dá jama ta'awun lẹ́ 1994 ó ní májílísù sẹ̀ríà ibi tá a ti ń tìrìtì àkídà à ń tìrìtì kìtáàbù àti sunna kó tó wá di pé àwa gbé àwa ronú láti gbé iṣẹ́ Islam tó fẹ̀ tí ó dẹ̀ kárí gbogbo àgbáyé especially bẹ̀rẹ̀ láti ilẹ̀ Yorùbá wa yìí àwa gbé iṣẹ́ yẹn kalẹ̀ ní sẹ́tọ̀ pé lẹ́yìn ìgbà tá a dímọ̀ràn lẹ́yìn ìgbà tá a ronúronú lẹ́yìn kíka ọ̀pọ̀lọpọ̀ tírà lẹ́yìn títẹ̀ sí àìmọye àfa àìmọye àfa tá a gan lè sọ iye wọn mọ́ àìmọye tírà lẹ́yìn jíjókòó wòye báwọn kan ṣẹ̀ṣẹ̀ dáwà àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìsàn àgbé jamaatu ta àwọn mùsùlùmí rẹ̀ ní tí mo fọ́ ara mi dálẹ̀ ni jamaatu ta àwọn mùsùlùmí àwọn èèyàn mi bá a ṣe ń dálẹ̀ náà ni wọ́n sọ pé kí n máa lídìí àwọn gẹ́gẹ́ bí ẹni tí ó múmọ̀ràn wá mufti mi ò mi ò jẹ́ mi ò jẹ́ mi ò pe ara mi ní mufti ṣùgbọ́n nítorí pé bàbá wa olúwo tó pera rẹ̀ ní ẹ́míà ilẹ̀ yorùbá sẹ́rí gbólóhùn tí olúwo sọ pé ẹ́míà ilẹ̀ yorùbá hùn àwọn nǹkan kan ní ń gbé inú ẹ̀ lọ́ba náà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èmi gan bó ṣe jẹ́ pé ilé kan náà láti jọ wá lẹ́mi àtolúwo ọmọlé kan náà ni amọ̀lá àṣà kan náà ilé tàwa báyìí ilé wọn ó kò sí nǹkan láàrin wa nǹkan kan náà jọ ni wa níbẹ̀rẹ̀ èmi ò èmi ò fi sọ́ba because ọ̀tọ̀ lọ́ba tí àwa ń gbìyànjú kó jẹ́ ọba àmọ́ ẹni tó wu ọlọ́run náà ni olúwo bí olúwo yìí ṣe bẹ̀rẹ̀ kò jẹ́ káyọ̀ ti sọ pé ẹja súnmọ́ olúwo ṣùgbọ́n kíní kan ni olúwo ní tó lágbára. kọgba ẹbọ ọfara ẹbọ òrìṣà lẹyìn Ọlọ́run anabi wa sallallahu alaihi wa sallam kọgbà ẹlòmíì lọ́lọ́run mọ́ àti anabi mọ́ olúwo kórìíra ẹbọ gan tẹ bá ní ẹrá lara lára olúwo ẹ sábà pé nǹkan tó le jù lọ́dọ̀ olúwo fara ó ti ń bá ó ń torí ọ̀rọ̀ àsọdé bó ṣe ká sọdé lórí pé kò ṣẹbọnú Islam ló lè mú un níjà pẹ̀lú àáfàá tóun náà bá gbà pé ẹbọ wà nù ẹ̀sìn Islam kì í tako Islam kì í ṣe pé wàá tako àwọn àáfàá àmọ́ àáfàá tó bá súnmọ́ ẹlẹ́bọ kò sí bẹ́lẹ̀ bọ́ bá ti ń bínú pé kí ni ń sọ yìí làáfàá náà mọ̀ sí ni ọmọ bínú olúwo wa máa ń tẹnu mọ́ n tí wọ́n pè ní Islamic structure ètò Islam kìí sóun náà kọ́ sọ̀rọ̀ ètò Islam ó fẹ́ jí ní tí àwọn bàbá rẹ̀ àtijọ́ tó ti jẹ níwò tí wọ́n dálẹ̀ ni nílẹ̀ Yorùbá yìí ìlú wo lọ́wọ́ kọ́ lo sẹ̀ríà ilé kan ń bẹ níwò lónìí wọ́n pè ní ilé àlìkáálí nígbà bá bàbá wọ ipe dọ́ọ̀d lí ni wọ́n máa ibi tó yẹ kó dọ́ọ̀d lí ni wọ́n wì dípò kan tó kọ́ àlìkọ́ọ́dí wọ́n ní àlìkáálí bàbá tí ń pè ní àlìkọ́dé yìí bàbá yìí òun ni ìmọ̀ dájẹ́ ọ̀sẹ̀ rí ilé wọn tí wàá máa gbé ẹ lọ gbé bàbá àlìkọ́dé wá ẹ lọ gbé bàbá àlìkáálí wá ní morodo tọ́rọ̀ bá ti di pé wọ́n fẹ́ẹ́ dájọ́ ọ̀sẹ̀ bàbá yìí ni wàá dá láàfin èmi mo ní rísì tí mo fi gba kí olúwòye mi ní mufti àkọ́kọ́ àwọn àfáà mi tí wọ́n máa ń pán lé wọ́n fún mi nímọ̀ràn yìí pé tó bá lọ yẹn ẹlòmíì tí ó bá tẹ́ wa lọ́rùn àjẹ́ pé fà á tó pẹ́ kí n tó gbà àkọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tààwùn ní ètò kan tó ti gbé kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó pè ní Darul iṣẹ́ ta fẹ́ kí dárò ìfitá ṣe náà ni pé iṣẹ́ tí al-mufti ó ṣe ọ̀rọ̀ fatiwa bá a ṣe fẹ́ ṣe náà ni pé àwa ọmọ àwọn àfa àwa ni a a ní dakatir tọjọ pé kò fẹ́ sílùú kan lẹ Yorùbá yìí tó nírú dọ̀túrà tí ìwò ní gbogbo wọn làfa mi gbogbo wọn lọ̀gá mi gbogbo wọn ló lè bá mi sọ̀rọ̀ tí màá gbọ́ àti wá pé gbogbo àwọn àfa yẹn a máa máa gbé wọn wá Darul Ifta táwa ti dálẹ̀ kólúwo tó wá pè wá pé ẹ wá jẹ mufti ìdí tí a fi gbà fún olúwo ni pé olúwo nígbàgbọ́ náà tí wọ́n ń pè ní Islamic structure ìyẹn ni pé ètò Islam bí Islam ṣe mú wá ó fẹ́ jí ìtàn bàbá rẹ̀ àwọn ọba tó ti lọ tọ́lá ẹ̀sẹ̀ máa jẹ irú ọba bí olúwo tí ó pè mùsùlùmí lòun àìsẹ̀ máa jẹ ìlú tíá ní wọ́n máa pè ní ìlú àfà nílẹ̀ Yorùbá yìí ìlú Ìwó ìlú àfà wọ́n pè ní gèrímàlàmí báyìí ṣe wàyí abá mùsùlùmí àgbáyé ṣe bẹ̀rẹ̀ láti north wọ́n máa ń pọ́n lù wá lé tipẹ́tipẹ́tipẹ́ tọ́wọ́n mọ̀ pé àwọn ọba tí a táwà ní àáfàá làwọn náà Olúwo nígbà tó débẹ̀ ó kíyìdì tí gbogbo èèyàn kírun lẹ́yìn ẹ̀ tádé tádé ló fi kíyìdì ó lóun fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé ìtàn wa bó ṣe bẹ̀rẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì adé yìí èsè òṣìfòsà adé ọlọ́run ẹ̀yọ̀ kan ni àtakò kò sáfà kan nílùú ìwò tọ́takò dédédé àkọ́kọ́ yídì tí wọ́n kì níwò àti àkọ́kọ́ jímọ̀ tí wọ́n kì níwò ọba ló kì ọba dáyà gangan lòun gangan nílùú ìwò ọba ló kọ́kọ́ kí jímọ̀ ọba ló sì kọ́kọ́ kí yídì ìtàn alúwánu tí wọ́n tò lẹ́yìn ẹ̀ ìgbà tó wá jẹ́ pé ọba yìí ó ti bísí pẹ̀lú administration inú ààfin ó sì kéwú àwọn ọmọ rẹ̀ náà ti kéwú ó wá padà mú ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ kọ́kọ́ máa sì máa mú kó wọ́n máa di ààfin mú ibi tá ààfin ìwò wà òun ilẹ̀ ibi tí mọ́sálásí sarah mosque ìwò wà ilẹ̀ ààfin ni ojúbọ òrìṣà tí wọ́n kó bọ̀ láti ilé Ifẹ̀ ńgbà wọ́n ń bọ̀ ni tí wọ́n fẹ́ tẹ̀dọ̀ sí wò wọ́n pè ní ilé bàbá sàyẹn pé ilé bàbá òòṣà ibẹ̀ ni olúwo àná tó pilẹ̀ Islam nílùú wa báwọn èèyàn kan bá ń ṣe Islam tẹ́lẹ̀ ní wòó wọn ò tí ì rọ̀wọ́ mú ọ̀dẹ̀ tí làkùn láta àgbà tí olúwo tó bẹ̀rẹ̀ tiẹ̀ tọbatọba tadétadé olúwo tàwa tó bẹ̀rẹ̀ Islam tíá òun àti láwà nínú o gẹ́gẹ́ bàbá wa ṣèkà ádámàlè lórí gan ìṣèwé mọ́sálásí ìlú wo sẹ́dá mọ́sálásí ìlú wo ní àkọ́kọ́ mọ́sálásí ilẹ̀ káàró wọ́n ti ń ṣe Islam wọ́n ti ń jọba ẹ̀sìn nílùú wo ó ti lé lọ́gọ́rùn-ún ọdún ó ti lé ní ọgọ́rùn-ún ọdún kí wọ́n tó bẹ̀rẹ̀ kí sèrè alimi tó bẹ̀rẹ̀ dáwà nílọrin ọ̀rọ̀ Islam wo ti pẹ́ ó ti pẹ́ torí pé tí wọ́n bá fẹ́ sọ láti fifteen nǹkankan ni ọkàn yìí pé mọ́sáàsì náà jẹ́ mọ́sáàsì ọba tí ń pè ní àkọ́kọ́ mọ́sáàsì sixteen ìbẹ̀rẹ̀ sixteen náà kọ òun bẹ́ẹ̀ bí sixteen twenty six but before Islam sì wà ní wò fifteen kankan ó sì wà ní wò àmọ́ ọ̀hàn àfìgbà tí ọba olúwo tó tó gba Islam ìyẹn lọ́wọ́ sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìtàn máa ń sọ pé ọba olúwo lọ́kọ́ gba Islam torí ẹ̀nìyàn kan ọ̀mọ Islam kò níyì kò lérò àfi ìgbà tó bá yẹn gbà ó wá fààyè gbà wọn àfa tí ìwò lè débi wípé tọ́ọ̀bá ti lè wé láwàní o lè jókòó ní mítìn olóyè àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ò ní láwàní wọ́n wá fi láwàní kọ́ ààfin tọ́pọ̀ tọ́ọ̀bá ti mọ̀ yìí pé òwe láwàní lóòótọ́ òun mú láwàní bọ̀ láwàní rèwé wọ́n fẹ́ fi mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́bọ àtẹ̀ntì ìṣẹlẹ́bọ pé tọ́wọ́ ti yẹ pẹ́lẹ́bọ ní ọ́ ò lè jókòó láàfin tọ́ra ààfin náà àti fọ̀mọ́ fún Islam bó o lẹ́sìn ẹ̀fẹ́ expect pé irú wa a ní support olúwo lórí àníyàn tó dáa tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀tàn ẹ̀sìn wọ́n fi gbogbo ọ̀rọ̀ north sí Sokoto kí Sokoto di kìláfà ti bẹ̀rẹ̀ ìjọba Islam ti bẹ̀rẹ̀ Sokoto Caliphate olú extend sí gbogbo àyòkù bẹ́ẹ̀ náà ni ètò wa lo Islamic structure ìlú wo ló ti bẹ̀rẹ̀ ìlú wo bẹ́ẹ̀ náà la kéwú ìbí ó ti bẹ̀rẹ̀ nìyẹn so nípa bẹ́ẹ̀ tó bá wá ní ká kún un lọ́wọ́ táwọn náà sì ti ń bẹ̀rẹ̀ dáwà àti ata ti ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́ branch Taawun ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gbogbo state ó wà ní Lagos state Ogun state kí wọ́n tó fìyà jẹ mufti àti dásùkú tòwú tó ń wọ bíi sixty lẹ̀ Muslim nursery primary and secondary school àti dálẹ̀ kí wọ́n tó sọ pé kọ́ àjẹ mufti àwa ti ní ètò dáwà àti ata ń ṣe adẹ̀rù pọ̀ mọ́ àìmọye àìmọye lè la là ń bá ṣe gbogbo tí wọ́n pè ní ikọ̀ ìmọ̀ọ̀mù ní gbogbo eré àti àbòsíwá wọn àwa ń bá wọn ṣe wọn ò jẹ́ sọ́pọ̀tì ìmọ̀ọ̀mù kankan nílẹ̀ Yorùbá yìí èdè èsì wa láéláé kìí ṣe ìwò lásán o kìí ṣe ìwò lásán o káàkiri káàkiri gbogbo àwọn mọ́ọ̀mù táwa tá a súnmọ́ ó lójú mọ́ọ̀mù tọrọ ara wa lè mọ́ ìjọ yíra wa àdẹ̀kórira wọn kò yé wọn ni tó bá yá yóò yé wọn ibi kan bá ti bẹ̀rẹ̀ náà ni nígbà àwọn òfà ìgbà náà bì nílùú bàbá rẹ̀ tí wọ́n ti bí tó yẹ pé Madina wọn ti fa ìgbà Madina wọn padà dead quarter gbogbo àwọn mùsùlùmí abẹ́ẹ̀kọ́ ni kọ̀dẹ̀sẹ́nì kan àdébì ní kọ̀dẹ̀sẹ́nì kan tí ó kórìíra Madina àfi mọ̀nàfìkì mọ̀nàfìkì ta ló fẹ́ kọ ọlá àwọn ọlá tọ́lọ̀ wọn bá lè kí ọlá ṣe àtòrí tó ṣe sọ́ọ̀lù ó yí padà ni wọ́n yẹ pé lóòótọ́ yẹn bá ń sin lọ́ọ̀ lóòótọ́ bí ìbá ń ṣe lọ́n lóòótọ́ gbọ́dọ̀ sí bí àwọn tó ṣáájú wa lọ ìlú mọ́kà wọn ti bí ànábì kí ẹ ti pé islam ò respect mọ́kà kí ẹ ti pé mùsùlùmí ò respect mọ́kà ṣùgbọ́n mọ̀dínà respect ń bẹ lára rẹ̀ lágbára pọ̀ jù kí ló dé ibẹ̀ wọ́n ti fààyè gba ànábì ó nílùú àkọ́kọ́ tí islam ti kọ́kọ́ rè pẹ̀lú freedom. wọ́n yàn wá ní mufti àgbà àkọ́ àkọ́ rárá kí ló dé ntọ́ nù authority kì í sáwọn tó wà ní under authority gbogbo mọ́múlẹ̀ Yorùbá under authority wọn wà under kíni o authority kò sí authority kankan lẹ́yìn government authority kan tí government tún gbà pé exist lẹ́gbẹ̀ẹ́ wọn dẹ́gbà pé ó reduce agbára ẹ̀ wọn náà ní authority ọba ìbí wọn ti máa wò mọ́mù ni pé olóyè ọba kápẹ́ wo ni olóyè ọba ni mọ́mù nílùú wo ìlú Islam ọba ààyè tó yẹ kó wà ní ti standard ti Islam Islamic standard structure ẹgbẹ́ mi sìn ọba ló ga gbogbo wa amir ọba tó jẹ́ mùsùlùmí ni o tí ó so sà kọ̀gbàpẹ́sì méjì lòun ní ó ní ọ̀gá gbogbo àwa mùsùlùmí ìmáàmù ara olóyè ni mufti ara olóyè ni waziri ara olóyè ni ló fi jẹ́ yí pé Kama kama kama kí ìmọ̀ọ́mù ọmọ yan mufti àbí ustaasu àbí léèké kan olóhùn yan mufti bí ìgbà bí ìgbọ́ bí ìgbé ọmọ ọba fọ́sùn ni ẹ̀rọ jẹ́ mọ́ra wọn ẹ ní ti international standard ẹ ti máa yan mufti ẹ máa yan alwazir òun náà ni máa yan máa fún lù mufti ẹ̀ ṣe ẹjọ́ ní a mọ̀ ṣe fatuwa fún lè kí ó kàn wọ́n náà wá ṣe fatuwa fún lù àbí fún gbogbo orílẹ̀-èdè náà wọ́n ń pè mufti kí oyè tó kọjá ilé kí ó ní ilé kí kan ò lè mùdírù ilé kí kan ò lè yàn án nígbà tí ẹ̀fọ́ kàn sáà ń fọ́ gbogbo ẹ̀pọ̀ mọ́ra àwọn lásán ni ọkọjá mùdírù kì í ṣẹgbẹ́ mùdírù àti wàzírò àti mufti o àti máàmù o oyè ìlú ni ẹni ó sì nílùú ní máa ń yàn ìjọba èyí sì ń yàn àmọ́ ìjọba máa ń yan ọba ọba ní máa ń yàn wọ́n ọlọ́run á fún alọ́ba gan tó pe ara rẹ̀ ní mùsùlùmí tó ṣe pé ìtàn rẹ̀ ni yẹ́rẹ́ pé ìkà ń wé mọ́ra wọn máa ń wulẹ̀ pẹ̀ dàgòsí tó lè ṣe ò lè yọ ìtàn ẹ̀kọ́ ò lè yọ́kọ̀ olúgbèsè ayé wa nílùú wa ọba yẹn tó wá dúró ó dẹ̀ pè wá káìsì tó gbà àgbà tí ibi táwa náà ti kéwú àwọn tó rẹ̀ àwa tí bàbá mi alwazir tó jẹ́ mọ́gàjì sheikh abdulbaki muhammad àbí bàbá wa khalifa sheikh abdulbaki muhammad fún khalifa àjọ táwọn méjì ń bá ní mọ́gbà mi nígbà bẹ̀tẹ̀ pé ibi mo ti kéwú àfáà mi tó kọ́ mi ń kéwú ọmọ ẹ̀ àfáà sì lòun náà wọn àdẹ̀ fi alọ́run lẹ̀ wọ́n ń gá èdè wa àwa náà lọ gbàmọ̀ràn lọ́wọ́ wọn àmì gbàkẹ́ni yìí àwa náà dẹ̀ tún wò lọ́nà mi pé ọba yìí èèyàn gbọ́dọ̀ kún lọ́wọ́ ọlọ́ni wa ta'awanu 'alal birri wat taqwa ẹ ran ara yín lórí dáadáa ẹ ran ara yín lọ́wọ́ lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run nígbà bá jìnnà sí tó bá ń ṣe dáadáa sáwá lẹ́nu ọ̀rọ̀ àwa la jẹ̀bi yẹn lóòótọ́ báwọn ọba yẹn ṣe rí kèsì gbogbo nǹkan tẹ́ ẹ bá rò bẹ́ẹ̀ máa wí fún ẹ ni wọ́n máa tẹ̀lé ó nọ́mà àmọ́ bàbá súnmọ́ ẹnu tí ń tẹ̀lé táwọn wí fún wọn àní tẹ̀lé àwa láwà jẹ̀bi ẹ̀ ọba program jọmọ́ wa mu táìtù yẹn nìkan làwọ̀ láàgbé lórí nínú jọmọ́ wa ọba ọba ìtọ́sọ́nà àwọn àfáà mi ọba mu ọ̀dẹ̀bà program bílu wa ṣe rí tí a fẹ́ dá padà bó ṣe rí ní tó nọ́mà nílẹ̀ káàró òjìire àà gbogbo àwọn àfa ńláńláńláńláńlá làwọn ẹni ọlọ́run tí ń sọ́pọ̀tì wa lórí mufti yìí wọ́n gbọ́ lásán ni wọ́n ò pè wọ́n sí mítìn wọ́n gbọ́ pé olúwo ti yàn wọ́n dẹ̀ faramọ́ nígbà náà wọ́n dáa tó pé lórí ire ni wọ́n wọ́n àwọn èsè onítẹ̀m̀bẹ̀lẹ̀kú inú wọn dùn sí gbogbo wọn láti lọ sálámà sí àwọn tá a lágbára pọ́sibù ká tẹ̀ gbogbo èèyàn lọ́rùn àwọn tá a lágbára ti lọ sálámà sí a lọ sálámà sí ẹni ọba fún aláyè pé ká wá wà bá ìgbà tá a sí bàbá wa Sheikh Sabab ọmọ bàbá wa Sheikh Adam Ali lórí àgbàfà ni alùsùnà ni wọ́n àláwọ̀ ni tí wọ́n bá àláwọ̀ àmọ̀ bẹ́lọ̀ náà ni pé ìjọba tó àláwọ̀ ẹni ọba tó fẹ́ ká sára lámọ̀ sí wọn àlọ́ sára lámọ̀ sí bàbá níwò bàbá àgbà Sheikh Rabi ìgbà aláfẹ́ sára sí wọn àláwọ̀ alájá lọ wọ́n ṣe yúhù ńláńlá bàbá wa ìmáàmù gbogbo Ìlọrin wọ́n aláwọ̀ wa ló jẹ́ àlọ́ tààtún láàfà tààtún láàfà gbogbo àwọn tó jẹ́ ni ọlọ́run wọ́n aláwọ̀ wa ni o ẹ̀yìn yẹn wa àwọn nǹkan tá à ń túìtì yìí ó yẹ á túìtì ẹ̀ nítorí ẹlòmíì ó ní ìdìmọ̀ràn tí irú ọ̀rọ̀ báyìí bá ń ṣẹlẹ̀ irú ọ̀rọ̀ báyìí má fi ṣèjà rárá rárá rárá rárá ṣé ń gbà wọn mufti níbì kan ìbá wà tí kọ́kọ́ yẹn wà sí ìrì tiẹ̀ akẹ́lòmínà tó máa yẹn wà sí ìrì tiẹ̀ wọ́n ti yẹn wà sí ìrì ọba ọba ló ọba gẹ́gẹ́ bí authority tó yẹn wà sí ìrì bá nọ́mà tó jẹ́ èèyàn ọba yàn ọ̀jù àfáà lè kí ó <laughs> ìmáàmù tí ò lẹ́tọ̀ọ́ sí àti yan wàzírì ẹgẹ́sẹ̀ ó lọ́la kéèyàn ó tó fi proud pé olúwo yàn mí ní mufti àbí ọ̀yàn bàbá wa ní wàzírì wàláhì ó tó fi proud ju ẹnìkan tẹ́ pé wọ́n máa ń yan òun náà lọ wọ́n yàn ni tí wọ́n bá fọwọ́ sí ò lè wà nípò tó sì kíni tó fẹ́ wà nípa bẹ́ẹ̀ ta ni mufti ilẹ̀ Yorùbá bó sì yóò jẹ́ ni wípé ẹni tí authority bá sì kíni tó bá yàn ní tó authority bá yàn èyí tó bá sì jọ bí Islam ṣe máa ṣe kíni bí ṣe máa ṣe tá a bá dẹ̀ wò tàtà apá lọ́hùn olúwo lẹ́tọ̀ọ́ àti yan alwazir fún gbogbo ilẹ̀ Yorùbá àwa fọ́ọ̀sì ara wa léyìn lórí o iṣẹ́ táwa fẹ́ ṣe lọ́wọ́ torí ńgbà wọ́n yẹ̀wà waziri àtọ́ yẹ̀wà ní waziri ní ìsìn èyàn àfáà ní Sheikh Yakub Abdulbaki Muhammad tán sì mú ènìyàn ọmọ kí ó nà tán yàn mí ní mufti ṣé ta ni ń fún mi lówó oṣù ìjọba ni àbí ta ni àbólúwò gan ta ni ń bá mi ń rọrùn ìgbìyànjú tí mò ń ṣe even mo free lórí ntí bá bẹ́ẹ̀ ṣe olúwo kí sọ́dọ̀ ní sọ pé àmì ìlú tó sọ rèé ó free wa ó believe pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wa ká mọ̀ ṣé wọ́n lọ́n bá ṣe pa wá láṣẹ olúwo níbi tọ́lọ̀ ń tọ́sọ́nà dé ó fún ìwà iná àwọn pé kò sí tá a lè sọ kódà èmi gan á sọ yọ tàbá ọba torí ìgbàgbọ́ ẹ̀ ni pé ẹ̀yin mọ tọ́lọ̀ ń wí tànà bí wí ẹ̀ mọ bí wọ́n ṣe wà ń bá yẹn jiyàn mọ̀ tọ́lá àwọn tó jù mí lọ tọ́lá tó jẹ́ bó ti pọ̀ nílùú wo àwọn tó kọ́ mi kí mẹ́mẹ́ dakatir munasiku làwa gẹ́gẹ́ bó ṣe pé kò sáfà ayọ̀ kan báyìí tọmọ gbogbo fatiwa torí pé àwọn àfáà náà fìdí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mùnásìkù táwa jẹ́ ni pé tá a bá ti wá rí fatuwa tá a fẹ́ ṣe ẹni ọba jẹ pé kọ́ọ̀sì tó ṣe ọjẹ́ mọ́ kàkà ṣùṣù rẹ̀ profession rẹ̀ ọjẹ́ mọ́ bẹ́ẹ̀ alákòjú ní sẹ́ ó ṣe sẹ̀ríà ẹjọ́ ní sẹ́ ẹ̀tọ́ jẹmọ́ sẹ̀ríà á gbé fatuwa tó jẹmọ́ sẹ̀ríà á gbé fún àwọn kan bẹ kùránì wọ́n ṣe fatuwa àwọn kan bẹ language ni wọ́n ṣe àwọn kan bẹ dáwà ni wọ́n ṣe àkídà àwa máa pe gbogbo àwọn àfáà wa wọ́n sì ń dá wa lóhùn gbogbo àwọn àfáà wa lọ support wa gbogbo àwọn àfáà wa tá jáde ńlẹ̀ lágbára tó yẹ pé ìmọ̀ ni wọ́n ọmọ àwọn àfáà là wa akàjẹ́mù náà síkù lásán pé àfáà wa lórí àwọn nǹkan báyìí ẹ wá sọ fún wa ká sì sọ fàyè. bá a ṣe ń ṣe ètò dáhùn lifta àti àrùn wọ́wọ́ àbí mọ́jú lifta lẹ́gbẹ̀ẹ́ ní move títẹ̀ rí àtúní program mi program kan bẹ̀rẹ̀ pé ní alimakama yẹn ní alimakama tó islamia every saturday tó bá ti wá sí ìlú wo lọ́fíìsì mufti ọ̀sọ́pọ̀ ń lọ síbẹ̀ gbogbo ọ̀ràn ìjà pátá tí bá ń ṣẹlẹ̀ àbọ̀rọ̀ pé ọ̀rọ̀ bóyá ó lè jẹ́jẹ́ èsì láàrin mùsùlùmí sí mùsùlùmí ó dẹ̀ lè jẹ́jà mọ̀lẹ́bí ìdílé àwọn izu míì tí wọ́n gbé lọ kóòtù táwọn mùsùlùmí gbéra lọ sí kóòtù adájọ́ kankalẹ̀ tán bá fẹ́ parí ìjókòó òun tán bá fẹ́ yanjú ìjà ó wá lè jẹ́ pé ńgbà míì ọ̀kan náà àwọn àfáà àgbà àbí ìmáàmù àbáṣáájú ẹ̀sẹ̀ kan ni wọ́n lọ gbé wá wípé ẹ bá ní bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ lẹ́yìn ìgbà táwọn ti parí primary assignment wọn àti ṣàlàyé fún wọn àti mú yìí lọ́wọ́ ta náà bá wọn sọ̀rọ̀ tọ́rọ̀ yóò fi wọ inú wọn á wà lọ gbé ọ̀kan náà àwọn àgbà fáwà òun náà sọ̀rọ̀ lé lórí tó máa sọ̀rọ̀ lé lórí ìgbà yẹn tó yẹ pé oṣù yẹn bá wà ní kóòtù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà yẹn ìkọ̀kíní ìkọ̀kejì tí wọ́n ti gbà fún wa àwọn àbá wọn àbá wọn jókòó papọ̀ túrú lọ́ọ̀yà tí ń darí ọ́fíìsì yẹn wọ́n wà kọ ìtì adájọ́ tí ó sáyẹ̀nsì wọ́n àgbẹ́jọ́ yẹn kó kóòtù àìmọye ẹjọ́ tó yẹ pé kóòtù ni ó wà tó ti kú ò tó yẹ pé àwọn alápadà parí ẹ̀ àìmọye ìtàn fẹ́ gbé lọ kóòtù tó pé ọ̀dọ̀ wa ni wọ́n gbé wá adẹ̀yẹnjú ẹ̀ ẹgbẹ́ nísìn ọlọ́dẹ bá níyanjú àti yanjú ìjà tó lé lọ́gọ́rùn-ún méjì bẹ́ẹ̀ náà ni àṣemọ́gbà wọn àfáwà pé ẹ wá ṣàlàyé àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó ta kókó àbáwọn yéṣù tó jẹ́ iṣu tọ̀tọ̀tọ̀tọ̀ bákan náà ọ̀dọ́ ti tàwa mi torí jàmbá tàwọn sì lóyìn a wà nù nàmbà wáyìn tí ń sọ́lù wa ibi abáyé tó ti lọ́mọ tó pọ̀ bí Ìbàdàn ní area Òpóhùn àwọn local government bíi méjì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé lágbára Ọlọ́run àtijọba o àtàràlú o wọ́n gba àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹ ti ń sọ wọn àwọn tó wá fara wọn lẹ̀ pé yes à ń ṣetán láti ṣiṣẹ́ ìlú security islamic security àwọn èyí ń láti bí ogún ọdún àbólélógún ọdún níbi tá a ti ń si irú ẹ̀ wọn ò mú wa ló lè rí àìmọye ọdẹ tá a wájọ́ máa ń sọ́ta ni wọ́n ti mẹ́lòmíì lò lé tí ò lè jáde mọ́ kí ló dé kò gbọ́dọ̀ sọ́mọ kan tí wọ́n sọ pé òun ó ṣe irú iṣẹ́ tí ò gbọ́dọ̀ mọ̀mọ́ wá gbọ́ wá sí àbíkọ́ lọ rè kéwú kò sì gbọ́dọ̀ mọ̀mọ́ ṣe wá sí tó gba abẹ́ẹ̀kọ́ aditọ́ọ̀gì yóò yàtọ̀ láàrin àwọn ọlọ́dẹ yòókù wọ́n yàn wá ni àmọ́ wa iṣẹ́ ọlọ́run làwọn jẹ́ pé ṣe séèyàn tọ́rẹ́ ni tó yàn wá ó bilé fòye pé ìmọ̀ tá a fi ṣe ọ̀ ń bẹ lọ́dọ̀ wa àwa náà dẹ̀ dá ṣe à ń tẹ̀ sí àwọn èèyàn míì ẹ̀yìn èèyàn wa tí wọ́n bá sọ pé wọ́n tún wá jẹ mufti kan ẹ má bú wọn ẹ nídìí ẹ̀ àwọn náà fẹ́ ṣe gbìyànjú ni tí nǹkan bá máa pé méjì àwọn èèyàn tí ń wo méjèèjì wọn àní mọ ẹni ó ní làákà inú wọn tí ìjọba pé méjì ní ìṣòwò làákà yóò dá òrìjínà mọ yóò sì dá bàrúfù mọ látàyé báyé lòrìjínà tí wọn wà ní bàrúfù tí wọn wà ètò jójú ọ̀nà àti ìtọ́wọ́gbó bára mi ṣe rí wọn ṣé ọlọ́run tó kára kí mùsùlùmí mọ́tò kàṣáàbì ọ̀já tó náà tó ń pera ìlànà bí kò sì gbọdọ̀ sí ànábì àkàmọ́lẹ́yà ànábì bára mi ṣe ń kú ọmọ ogun ó sì ní ọmọ ogun tọ́pọ̀ tó pé ìjà tó bá àwọn sàbíjà lábẹ́ ìdarí Abubakar onílọ̀hún tó kù sùn gan ní àárín pọ̀ méjèèjì ó náà lánàá bí ọlọ́run lòun so tí onídìí ànábì tó sẹ̀wá kalẹ̀ gan tó bá ní bàrúfù ànábì bó o lẹ̀ sí ní bàrúfù gbogbo nǹkan ní ìsìn arímọ̀síhù Isa ọmọ Mariama Bèsáyà ní Isa ọmọ Mariama atúrímọ̀síhù Dajjal atúrímọ̀síhù Dajjal mọ̀síwò òtọ́ tọ́wá fún òtọ́ àti mọ̀síwò dàjà mọ̀síwò rọ́ mẹ̀sáyà rọ́ tọ́wá fún rọ́ bí ṣe máa rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyè táyàn bá ti ń já wọn kálukú ó ṣe ìtọ́ba tẹ lọ́rùn ni àmọ́ ká wá máa mú un ká máa lọ rè máa bú àyè tí ó yẹ ká bú èèyàn wa ẹ̀sìn yẹn iṣẹ́ rí tí ẹ jẹ́ ká kàkún náà ní iṣẹ́ ìwúlá máa ṣe báwa ṣe wà yìí ààbò ẹnì kankan tó bá lóun fẹ́ jẹ mufti ẹ jẹ one thousand ẹ sá múra ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ dáadáa iṣẹ́ nbẹ́lẹ̀ Yorùbá tá a sì kí ni tá a ṣe àránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ni tá a ṣe wọ́n ń gbowó lórí ẹ̀ ni àlùmọ́hìmù ni pé kéèyàn máa wáyọ̀ nú Ọlọ́run ọba àlìkẹ́ọ́lá izu ta ni mufti ibi èmi fẹ́ yanjú ẹ̀ sínú àwọn òde ìtumọ̀ kan lọ́dọ̀ tí a pé ká rí many mufti àìmáyé so ọdún ọmọ àbílẹ̀ ayé ṣe máa ń ṣe kí ni bí ṣe máa rí nìyẹn nígbà ànábì wà táwọn mọ́mì ní tẹ̀lé ṣé àwọn ànábì kí ó sì nújọ rẹ̀ náà ṣe ń taako wọn ò sì kúrò nújọ so nítorí kí o lè mọ kó o lè mọ kó o lè mọ bóyá òótọ́ lòun ṣe tó ọ̀bà rí nǹkan challenge ẹ o lè mọ irú bí tó ṣe ṣe dáa tó o sì ní mọ àwọn bó ní o kù sí níwọ̀n gangan fúnra rẹ a rí yíyan challenge bàbá kí bàbá tán bá pè yàn ní mufti gbó ọ̀sọ́hùn ẹja àjọ máa ṣiṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá lọ ilẹ̀ yorùbá ní ìdí ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú ọlọ́run wa pẹ̀lú wa ẹ̀kejì sheikh adam ali lórí àti markaz lógo eré àní o gbogbo ẹ̀yìn wa ìgbà tá à ń pọ́n sheikh adam ali lórí lé à ń pọ́n ogún islam lé ni o àwọn àfáà wa nílẹ̀ yorùbá tá a gbọ́dọ̀ disgrace wọn a gbọ́dọ̀ wọn kódà tí èèyàn bá lóun rí àléébù àléébù ẹ̀ pamọ́ àwọn dáadáa tí àwọn bàbá yìí ṣe ń kọ́ kí ló ti wọ̀ rí lọ́wọ́ pé àléébù ni wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ rí ogun yẹn rà ilé ìkẹ́ mọ́rkàs ara àwọn property àlùmọ́ yorùbá muslim ni àgbọ́dọ̀ sọ̀rọ̀ òdì síbẹ̀ àpọ̀nlé tá a bá wá fi pọ́n ilé ìkẹ́ òun àti àpọ̀nlé tá a bá fi pọ́n ṣèkà ádámù lé àwọn tí ń jẹ èso ara síkà Adam ọ̀nà méjì wọn pín sí ẹ̀jẹ̀ wọn àtàwọn àṣeyọrí wọn. àwọn bàbá àlùbáríkà wà tó pé ńgbà tí mò ń ṣàbẹ̀wò mo ṣàbẹ̀wò wọn àwọn ọmọ kéwu bàbá wa Adam àlè lórí ẹni tó sì belong sí Markaz wọ́n wẹ́kọ̀ mi nínú wọn dùn wọ́n wẹ́kọ̀ mi nínú wọn dùn ẹ mọ̀ pé ilé kéwù àìmọye oríire láti ṣe lára rẹ̀ ọlọ́run má da ilé kéwòn òun yẹn rú ẹ wo àti ìgbà tó ti bẹ̀rẹ̀ òdodo ẹ máa sọ mi ò mi ò kí ṣe ẹ ti máa sọ̀sọ̀ ìlú kan ní bá fẹ́ sọ ni màá ti kíni ẹ máa sọ. ẹ̀jẹ̀ ṣèkà ádámù àlè lórí ọwọ́ ẹ̀kọ́ mu wa wọ́n wá prógáàmù wa wọ́n fíṣítì wa àjọjẹ àjọmú ṣògbọ́dọ̀ sẹ́yìn kankan tá a gbà lérò pé ọ̀tá lábàáwọ̀ ṣe rárá o kí ló dé àṣeyọrí Sheikh Adam Ali lórí tá a bá ti lè pọ́nlé a ti ń dọ́gbọ́n fi àbùkù kan àwọn orí ọlọ́run tọ́lọ́run ṣe fún àyìn àáfàá wa àáfàá wa iná ni Sheikh Adam Ali lórí ní ìgbà wọn wà láyé àti ìgbà tí wọn ò sí láyé mọ́ torí bàbá tó kan tá a máa kà ọkọ̀ ọ̀lẹ̀ tó bá kú ní bọ́dì àṣeyọrí rẹ̀ ó sì kù tá a lè kà tá a tó fi mọ̀nà ìkejì tó pé ọ̀gá àṣeyọrí tí bàbá wa ṣe ni pé ó dá ilé iṣẹ́ kan lẹ̀ pé ilé iṣẹ́ tí bàbá dá lẹ̀ gbogbo wa pátápátá là ń jàǹfààní ẹ wá dúró millions tí wọ́n ti jàǹfààní Markaz ẹ dàpọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n bá fẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan bá kó àléébù bá àwọn kan máa sọ pé ọmọ ọ̀sán ti ń kó kókóró bá ìyẹ́ ayé ti kọjá ọmọ ọ̀sán tó ń kókóró bá ìyẹ́ o ayé ti kọjá rẹ o ọ̀sán ní kẹ́ ẹ sùn ẹ gbọ́dọ̀ ìyẹn pé ọmọ ọ̀sán òun náà lẹ́ sùn ẹ má sùn ọ̀sán o láì jẹ́ bẹ́ẹ̀ ní bá ọ̀sán mọ́. ẹ má torí pé ẹnìkan ó ṣe nǹkan kan tí ó yín lọ́rùn lẹ́wà lọ́ máa bú Sheikh Adam lórí àbẹ́ máa bú ilé kí wọn. ìkejì àpọ́nlé tí a bá fi pọ́n bàbá wa Sheikh Adam lórí lé ẹ fi pọ́n ẹnikẹ́ni tó bá jẹ mọ́ Sheikh náà ẹ fi pọ́n lé àmọ́ níbi òtítọ́ orí òtítọ́ nìkan dúró lé lórí kò sí ẹnìkan tó lè sọ pé ṣé ká ádámù lórí lápèjúwe lórí kí mọ́kífù wa lórí ṣé Ìsá ọmọ Mọ́ríámọ̀ ń bọ́ àbí òsì Jésù ìtí ṣé ká ádámù àlè lórí gangan kọ́ọ́lẹ̀ ó ní pé Jésù ń bọ̀ tẹ́nìkan bá tó sọ̀rọ̀ mi lọ́sọ̀ tiẹ̀ sápò ara rẹ̀ ẹ̀gbọ́n mi nìsín ìkejì ni pé àfáà làwa ó ọ̀kan lè sọ ọpọlọ rẹ fún àkọsẹ́ jẹ́ ọ̀lọ́pọlọ kọ́ sọ pé ọpọlọ rẹ rèé tó bá sọ ọpọlọ rẹ ọ̀ka àbọ̀ wọn mọ ọpọlọ rẹ lọ àmọ́ wa kí lànàbí wa sọ láti kíni látẹ̀lé òun náà ní sèkà ádámù àlè lórí náà ṣe kíni ló sọ ìgbà dúró sínú ẹgbẹ́ ẹ̀sìn èyí ò kọ̀ fàjà káwọn lọ máa bú ilé kéwù yẹn àbí ká máa bú sèkà ádámù lórí àní àtàgàn tá a bá rí mistake tí sèkà ádámù lórí ṣe kò sí ẹ̀dá náà lórí ayé tí ò ní mistake gbogbo àwọn àfa àwọn ọ̀nùsùn náà náà àwọn náà ní mistake mistake yẹn kọ̀ condemn bó yẹn ṣe jẹ́ sí onítọ̀hún tọ́lọ̀ ń dá tọ́lọ̀ ń bá sọ àwọn ànábì ọlọ́wọ́ máa máa sọ wọ́n tiẹ̀ ní o kò sí ẹnìkan tó dàbí ọlọ́run lillahi lẹ́kàmá wà dáhù la shariku lahu ọlọ́run nìkan ló pé tẹ́ẹ̀lì rálẹ̀ bó ọ̀kan lára ọlọ́run ẹ bá fẹ́ sórí burúkú lókù so mókìfù wa nìyẹn kọ́dọ̀ ní gbèsè mókìfù torí ẹnìkan mókìfù àlùmọ̀ ni torí ṣé ká ti kọjá pọ́pátì ẹnìkan wọ́n yẹ ṣe pọ́pátì ìdílé wọn property gbogbo mùsùlùmí lẹ káàró òkìjèrè bẹ́ẹ̀ náà lè ké wọn yẹn náà property tí gbogbo mùsùlùmí lẹ káàró òjèrè tọ́gbọ́dọ̀ pọ̀ lẹ́ni ẹ dákun tó lọ́wọ́ lọ́wọ́ tọ́lá mà kọ́ fẹ́ mọ nǹkan ó ṣe dáadáa ó ṣàṣeyọrí mọ́ fẹnu ba ìtàn kan ti ṣe mọ́ fi bàjẹ́ ìtọ́tẹ̀lé league of imam and alpha dandan ni ká ṣàpọ́nlé àwọn league of imam ẹ gbọ́dọ̀ gbọ́ wáyé kí la máa ń mí pẹ̀lú league of imam ẹ jẹ́ fún yín ní àpọ̀jù ẹ̀ lónìí nílẹ̀ yorùbá a ah, ní sultatul islamiyya asultatul islamiyya ìyẹn ni pé islamic authority a ní lẹ́ni wíẹ̀ gbogbo institution tó fẹ́ claim asultatul islamiyya ẹ tẹ bá gbé wọn sí orí igbá báyìí àbẹ gbé wọn síta báyìí tẹ bá wò ó ẹ kàn máa rẹ́rìn ni ìdí mo rí pẹ̀lú sultatul islamiyya ó ní àwọn institution kan tí gbogbo mùsùlùmí ọmọ fọ́lò institution tá a mọ̀ fọ́lò bóyá níbi kéwù bóyá níbi ìrun níbi àwẹ̀ níbi ìdájọ́ sẹ̀ríà níbi ọ̀rọ̀ fatuwa níbi ọ̀rọ̀ àlámọ̀rì tí muslim bá ní problem ẹ sọ institution náà tá a lọ rè bá gbogbo àwọn institution tó wá gbìyànjú tí wọ́n fẹ́ pera wọn ní institution fún yorùbá muslim ń wá ń bẹ àtàwọn ọkọ̀ kan náà táwọn náà fẹ́ máa dìde ńgbà wọn ò rí nǹkan kan ṣáájú àwọn náà wò pé ẹjẹ́ àgbékalẹ̀ kọ́ máa wà fún ilẹ̀ yorùbá wọ́n táwọn táwọn fẹ́ máa gbé àgbékalẹ̀ wọn wọ́n àwọn pé of yorùbá land of Yorùbá land kò sí ìyàgá tó kọ́fà mùsùlùmí ilẹ̀ Yorùbá kò sí institution náà bí Olúwo ṣe dìde tó lóun fẹ́ ṣeun ó gbìyànjú ni pé tí ọba tiẹ̀ ní í sí rárá ó yẹ kí díẹ̀ tàbá lè ṣe káàkiri kọ wà pé ká má torí pé kò sí àwọn ètò kan nílẹ̀ Yorùbá ẹ jẹ́ láti ibi tá a wáyé nítorí dáa fún ẹni dáadáa òun pé tó ti rí ẹ wà kí lẹ́ ń ṣe ẹ̀já àná òpin lọ nítorí dáa fún un bàbá olúwoyè àákùn lọ ni toró gangan ló wà ní ipò authority tó dáa ju àkọ́kọ́ kó tó kan anybody. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làṣà ń rí league of imam and alfa ìgbìyànjú ni ìgbìyànjú àwọn bàbá sheikh adam lè lórí bàbá sheikh eh, abdulsalam ní ìbàdàn bàbá amadu arabi bàbá wa sheikh abdulbaki muhammad àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ẹni ọlọ́run tí wọ́n dìde wọ́n fẹ́ kí gbogbo àmọ́ àwọn wà lẹ́yọ̀kan àtàwọn afáà láti lè unite àwa mùsùlùmí nílẹ̀ káàrọ̀ òjèrè wọ́n gbìyànjú ni but reality ò ní wípé àwọn bàbá yìí succeed láti fi ìbẹ̀rẹ̀ ìrìn àjò kalẹ̀ àti ìpìlẹ̀ṣẹ̀ but presently institution yìí kò kọ́ fàájú tí wọ́n bá panlé pátá wọ́n sọ pé ọkọ̀ fà ten percent àwọn imam over ninety percent imam àti mosque àti muslim woman nílẹ̀ káàrọ̀ òjèrè òfin ilé yìí ìjókòó yìí ìjókòó yìí agbára rẹ̀ kéré pọ̀ ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kó kéré tó òun ni aṣíwájú fún gbogbo òjòkó torí kò tún sì jókòó kankan tó tó kíni tó tiẹ̀ níbi alẹ́ dé ni o nígbà táwa dé school kíláàsì kan bẹ àwọn ará kíláàsì yẹn ẹni tó ṣe pò kẹwàá ẹni tó ṣe pò kẹwàá ní kíláàsì òun ó fèèlì fèèlì ní kíni rẹ̀ òun sì ní ó wà kẹwàá wọn àmọ́ tí sì bẹ́ẹ̀ ní kíláàsì òun bíi táàtì ni wọ́n á fẹ́ẹ̀lì lọ́wọ́ ẹ tó àsìkò kẹwàá fẹ́ẹ̀lì ni fẹ́ẹ̀lì wọn kọ́ ọdún káàdì rẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá a fẹ́ẹ̀lì pọ̀ níbi ètò Islam a ní a lé ètò Islam tó lè kó gbogbo mùsùlùmí mọ́ra tí ó gáìdì wọn tí gbogbo muslim ní gbogbo agboolé ibi tí wọ́n bá rí wọ́n wà wọ́n máa fi ilẹ̀ ṣùgbọ́n nínú gbìyànjú táwọn tó ṣáájú wa ṣe ó ní League of Imam and Alpha. àwa níbi náà bá ń bí muslim na come you ẹgbẹ́ mi sè muslim student fan student na come you fan youth tẹ gbogbo wọn pátá gbogbo ìṣúṣẹ́ pátá wọ́n kẹ́ gbìyànjú ni ìgbìyànjú yìí ọkọ̀ fa nǹkan kan ká pé ìgbìyànjú tí wọ́n gbìyànjú gbogbo muslim welcome, wọn ẹ̀ lágboolé ságboolé ìlú sí ìlú tí ó sì agboolé kan àbí ìlú kan tí ò ní representative àbí tí wọn ò lè link àbí táwọn náà ò lè connect wọn ah! agbára ti wà fún Islam àgbọ̀yé owó ní rí àdàràdà bó ṣe rí Islamic Authority ní tó máa ń wà fún ni wípé láti jẹ́ kí understanding Muslim kó wà unique àwọn Muslim tó bá ti ní one authority àgbọ̀yé wọn náà ó sì ké ni yóò wà unique ẹ wọlé Yorùbá yìí a ní authority fún Islamic kò sí authority kankan kò sí Islamic leadership kankan tágbára rẹ̀ ká Yorùbá Muslim pẹ̀lú bẹ́ẹ̀ Déyìdé kò ní kéwo yóò bọ̀ra rẹ̀ séwu ó sì ti séwu gbé náà bẹ́ẹ̀ ìbádé yóò pẹ̀lú rẹ̀ ní máàmù yóò sì yan ara rẹ̀ ní máàmù àbíkọ́ lọ kọ́ mọ́sálásí yóò sì di máàmù náà nù ó fúrì láti ṣe anything lórúkọ Islam ní ilẹ̀ káàró òjìrì yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lábáwá táwà visit tẹ́nìkan bá bọ́ sórí mídíà tọ́bẹ̀ sí máa sọ̀rọ̀ tó ń ṣe wáàsí wọ́n challenge ẹ̀ certificate wo ló ní ta ló fún ọ ní authority pé kọ́ máa ṣe kíni kọ́ máa sọ̀rọ̀ níbi à àtòrí social media o àtòrí rédíò tẹlifíṣàn o ó ríra àti sọ̀rọ̀ bá máa kankan oríṣiríṣi dàjà àwọn dàjàl wá pọ̀ oríṣiríṣi kàdàbùn àwọn òkúrọ̀ oríṣiríṣi juhal aláìmọ̀kan wọ́n á pọ̀ oríṣiríṣi onífẹ̀ẹ́nu ẹ wo bí àwọn oríṣiríṣi àwọn àfáà fẹsẹ̀ mislead wa lórí rédíò lórí social media ọ̀rọ̀ ajá ìjà wọ́n jà yẹn lọ tọ́ lọ rẹ́rẹ́rẹ́ nígbò tó yá ọ̀rọ̀ láwàní wọ́n jà yẹn lọ rẹ́rẹ́rẹ́ nígbò pé kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ and normally ká má bàa máa confuse the public masses káwọn bá máa ba ètò jẹ́ láti secure islamic understanding àwọn nǹkan yìí ọgbọ́dọ̀ lè ètò bẹ́ẹ̀ kò sọtọ́rìtì tọ̀fẹ́ tò ọ̀rọ̀ àmọ̀ ẹ̀jẹ̀ mọ́mù mọ́sálásí olóògùn olóògùn ń jẹ́ tí ó ní bàbá àwọn tó lọ ó ní ah, ẹ tí ó mọ tí ó fi kírun gan ọ ń jẹ́ because kò sí islamic authority tó fẹ́ gba area yẹn mú ṣé wàá rí ìhà táwa kọ ni pé àwa máa ń challenge àwọn bàbá wa pé kí sípò àfẹ́ kọ̀ǹdẹ̀mù wọn a máa challenge wọn ẹgbẹ́ ètò ìkalẹ̀ dáadáa ẹ pé ní ẹ bá yẹ kẹ́ ẹ pè mọ́ra ẹ pè wọ́n mọ́ra ẹ jẹ́ kí league of imam kó ṣiṣẹ́ tó yẹ kó sí kíni tó yẹ kó ṣe ẹ má jọ jẹ́ pé ẹ̀yin kẹlẹ́kẹ̀ mọ́ sí kíni lẹ́ẹ̀mọ́ sí láàrin ara yín ní ìsìn bá a ṣe ń gbọ́ ní ìsìn mufti ti di púpọ̀ báyìí wọ́n ní mufti kan nítorí ọ̀rọ̀ àwẹ̀ mufti kan jáde mufti kan tún jáde ń bàdàn ní ìsìn àbùn rí àìmọye mufti tí ó kíni tí ó jáde ẹyẹ yẹn wá ẹ má wọrí pẹ̀lú yẹn bí ó ṣe gbọ́dọ̀ máa rí náà nù nítorí kí dáadáa kó lè bá lójútu ni ẹ mọ̀ pé wọ́n máa ń pé àlẹ́dínà yẹn sọ̀rọ̀ òun náà àwọn tí wọ́n máa ń gbọ́rọ̀ tàbí náà kíní àṣàlà tọ́lá pé ọ gbọ́rọ̀ gbogbo ọ̀rọ̀ lọ́gbọ̀ àmì ìtọ́ bá ọ náà ní sọ gbogbo bá ti gbọ́dọ̀ ní ajé pé tẹ́ sí ọ̀nù lọ́ba àti ànábì rẹ̀ lọ́ba so àwọn bàbá wa league of mom stand wa pẹ̀lú wọn ni pé kán rí organize ẹ̀ kán sì pé gbogbo èèyàn mọ́ra kán sì má lé ẹnìkankan torí pé orúkọ tí ń jẹ́ òun orúkọ gbogbo wa ni kì í sóko ẹnìkan kì í sóko patch kan torí àlùmọ̀ nídìí institution tí ó dùn gẹ́gẹ́ bí authority fún láti gbìjà rẹ̀ torí kì í sáà kankan àmì amẹ́yẹ àwọn ìjọ ni ó challenge wa ìjọ christian á challenge wa ìjọ ẹlẹ́bọ á challenge wa ìjọ àwọn aláìní kan ṣe á challenge wa òṣèlú á affect wa. bẹ̀tà àwọn sísọ yìí tó wà fún pé kí àwọn tó fẹ́ máa challenge wa kọ́ bàbá máa challenge wa kán lè máa máa defend wa làwọn wà fún àwọn làwọn sọ pé ẹ̀tún ṣe ẹ̀tún gbé kalẹ̀ àwọn tó bá yẹ kó wà bẹ́ẹ̀ tí wọ́n bá ti wà bẹ́ẹ̀ kò ní mínì ẹ má torí pé nǹkan kan tá a bá ń rí àbí àwa kan tá a ti mojú ara wa kì í sẹ́yìn ní ẹ̀rẹ́bíṣẹ́ ìtàlùmọ̀ ẹ̀mẹ́yàlùmọ̀ ni ọmọ tí ń lọ ọmọ yín gbẹ́wọ̀n ọ̀dá yín mọ̀ gan-an over ninety over ninety percent muslim ni ò o ò lẹ́tí ń dáìrì ẹ̀ sẹ́kẹ̀ jẹ́ ọkọ̀ mùsùlùmí lásán kódà ẹlòmíì bá ń kírun gan kan ò tasí máa mù ìmáàmù agboolé rẹ̀ gbogbo àwọn ìpátápátá lọ́gbọ̀dọ̀ mọ fíìlì pé èsì sísan rè tá a gbọ́dọ̀ tẹ̀lé tá a bá ti ní darí ìyọ́ jẹ wa ìyá yẹn sì ń jẹ mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí ò sí darí so ẹ̀yin bàbá ní league of imam tó tó sọ fún yín ẹ rí organize ara yín dáadáa ọlọ́run wà pẹ̀lú wa ètò pa parí ẹ̀ náà ni ìgbà wo ni a mú àwẹ̀ ń gbọ́ pé wọ́n láwọn kan ti sọ ìgbà tá a mú àwẹ̀ àbá àbámọ̀ dá lásán lè nù àbámọ̀ dá lásán ni kò kọ̀sán tó lè sọ ìgbà tá a mú àwẹ̀ báyìí ó ti ní bí wọ́n ti máa mú àwẹ̀ à ń retí iyì ṣe rí à ń retí ìgbà tí àbánu bá pé twenty nine bánu bí ṣe kọ wa oye nǹkan mẹ́ta lọ́kàn yìí lẹ́yìn ìyẹn wá sẹ́gbọ́ nígbà tí sàbánu bá tó pé twenty nine láwa máa wá pé ah, ṣé twenty nine ni ó jẹ́ àbá àfikàn kan àlàyé bá ṣe mọ̀nù òkè ṣe ìmọ̀ ah, falak nípa wọ́n ti wá calculate wọ́n ti wá ṣe mo bá calculate gbogbo àná àlájọ mọ̀ mọ́hún àwọn tó sì mọ̀ jù àlọ wọ́n pọ̀ Saudi Arabia mọ̀ gbogbo country lọ́mọ̀ àmọ́ wọn tẹ̀lé súnà ànábì wọn tẹ̀lé kí ni súnà ànábì ni pé tẹ tẹ tíṣà bam tó bá ti pé twenty nine tẹ rí oṣù ẹgẹ́rìnsìn àjẹ́ pé ìjọ́ kejì rẹ̀ àwẹ̀ Ramadan bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n tá a bá tún wá rí oṣù tí ò yọ ẹgbẹ́ ní sìntá wà tí ò yọ ẹgbẹ́ mi àìdájọ́ lẹ̀ o gbogbo àwọn ẹjọ́ náà ń dájọ́ lẹ̀ o àwọn káwọn ń dímọ̀nà láàrin ara wọn lásán ni ṣé wọ́n bú ọ ni wọ́n bú ọ ìgbésẹ̀ mẹ́ta ló wà ká tó gbààwẹ̀ ìgbésẹ̀ aláwọ̀kọ́ ni pé àádùn òde ìgbà tí sàbánu bá pè kí ni o twenty nine ó wà lè jẹ́ pé sàbánù ní ju twenty lọ ìjọ òfin ní twenty nine lọ nígbà bá ń wá oṣù kárí oṣù ní twenty yẹn ṣùgbọ́n tá a rọ́ṣù yóò sàbánù pọ̀ gbọ́n ẹgbọ́n lẹ́yìn ìjọ tó tẹ̀lé ìjọ tí sàbánù ọba pé ọjẹ́ aláwọ̀kọ́ bá ti rọ́ṣù ní ìgbésẹ̀ alákọ̀ọ́nù ìgbésẹ̀ alákejì a ní authority tá a manage lé lórí gbogbo adá sì jókòó ẹ̀ ni ní àná pa á kí sultan sókè ni kó kéde authority yẹn kí sultan tó kéde ń lọ dáa jù àmì máa ń wò pé ń gbà rí àbá tó kéde kákọ́ àwọn tó tún dóde sáadà rí àgbàbá tó kéde ni ó ta ṣáájú àwọn tí wọ́n á sọ fún wa álẹ̀ láì jẹ́ pé sàbáàní tí ì parí ẹgbẹ́ ìsìn àwọn ẹ̀rí tó sẹ́jú kẹ́nìkan máa sọ fún àgbégbà tá a mú kìnìún rè ọkà ń calculate lásán ni everybody ló lè calculate àwọn kèfèrí àwọn náà ń calculate ẹ̀ náà everybody wọ́n lè calculate ọ̀rọ̀ lásán ni kì í ṣe fàtiwá ọ̀rọ̀ lásán ni tí eh, sultan ọba ti kéde so the right person ẹ̀ tó tọ́ sí nǹkan ni pé ṣe lè kí ó kàn ní àkéde àbáfà lè kí ó kàn ó yẹ nísìn tí wọ́n bá fi lé mufti lẹ́nu mufti ọgbà yọ̀ǹda yọ̀ǹda yọ̀ǹda lọ́dọ̀ ọba tí wọ́n bá fi lé mufti lẹ́nu àgbà pé mufti lẹ́yìn kókè ìdílé lọ́sọ̀ fún ọ bẹ́ẹ̀ authority ó permit ẹ̀ gba authority mufti ọfẹ ọfẹ ọfẹ kéde jáde nǹkan tó pé ọ̀rọ̀ ọlú ni kọ́mọ̀ bá àdáwà láàlẹ̀ yọ tẹ̀sí ọba àbẹ tó wà ní kí authority so bí authority yẹn bí ọba tiẹ̀ lè kọ́fà gbogbo tó yẹ kọ́ kọ́fà bẹ́ẹ̀ ni bẹ̀tẹ́nu tó bá lè kọ́fà a sì máa manage ẹ̀nà tọ́lọ́run ó fi ṣètò kó lè kọ́fà gbogbo tó bá lè sí kíni tá a lè kọ́fà àwọn àfáà ní máa láyé dúró kókó ló láyé tó ra kókó ló àbí máa láyé dúró kókó ló láyé tó ra kókó bá dùn ní tá a bá lè ṣe gbogbo rẹ̀ ìta bá lè ṣe ń bẹ́ àdé fi ilẹ̀ gbogbo nǹkan yà lè ṣe ṣùgbọ́n díẹ̀ tá bá lè ṣe àwọn ànítorí pé nígbà tí gbogbo rẹ̀ ò ti ṣe ṣe àní ṣe díẹ̀ náà náà àṣẹ so ẹ̀yin mùsùlùmí lẹ káàrọ̀ òjìrì àwọ̀ ẹ̀yin ẹ má retí ẹ̀ ní bá pé twenty nine ẹ̀gbọ́n mi nìsín lásìkò mọ́gìrìbì ibẹ̀ àwa máa wá oṣù tá a bá wá rí àwa rí ti kí authority oṣù kínní kó kéde bọ́ ọ bá rí lọ́dọ̀ ara rẹ ò gbọ́dọ̀ kéde kí ẹnìkan wá mú kọ́kàn àkéde bóyá ilé ìkẹ́wò kan àbí eréà kan àbáfáà kan lọ́wọ́ ló ń kéde èèyàn yapa sí àwọn múmi ní òdodo nù ọmọ yìí sá kíkẹ́ rasul ọlọ́ọ̀lẹ́ tó bá yapa sánà bí nùbá dìmọ̀ tàbá yìí àná lahul huda ó sì mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábìrì wọ̀yẹ̀ tàbí ghayra sabilil mu'minin ó wá tó wá ń tẹ̀lé lánàá tí èsì lànà àwọn olùgbàgbọ́ òdodo ìlànà tí èsì lànà àwọn olùgbàgbọ́ òdodo nuwallihi ma tawalla ọlọ́run ládọ̀ọ́dá tí ọba gbára lé ọ̀nà sì lè jahannam àwọn àfihàn sí náà jahannam wọ̀ sáà àti màsíọ̀ sí ọ̀gbùdè sí àyàpá sí àwọn mùsùlùmí àwa mùsùlùmí ní gbogbo nàìjíríà á sultan kò sí ibì kankan ni ó sọ fún wa pé ibi báyìí ìkejì tó wáyé pé sultan bá wà tí kò bá nọ́ọ̀tì mu tá a jọ sọ ọwá wà nílẹ̀ yorùbá ẹgbẹ́ ìṣètò ẹ pé a jọ sọ òun ni òun náà ó tún lọ́lá lẹ́yìn kápẹ́ sí ti àpapọ̀ àmọ́tà àpapọ̀ wà gbogbo àwọn bàbá bàbá wa náà náà ń farabalẹ̀ àti fẹnu kò ìlànà ti mẹ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti kú òun so we don't expect ọjọ́ tá a gbá àwẹ̀ kẹ́nìkan kéde rẹ̀ ẹni wọ́n bá kéde rẹ̀ bàrúfù ló kéde bàrúfù lẹ́nu tó kéde nǹkan ní tíkẹ́ máa expect ẹ̀yẹ wa àwọn tí ó kéde tọ́jẹ́ tíya tọ́jẹ́ tíya wa mùsùlùmí gidi tí èsà àwa tá a fẹ́ dasá kúrò àwọn yẹn gan ó òde twenty nine Ah, kíní kan àti wo fálá kan àti fi ẹ́ńjìnì kan wo igba ah, ẹlòmọ́sọ̀ ẹ̀ńdàbà lásán ni kìí ṣe fatuwa ẹ̀ńdàbà lásán ni ẹ̀dẹ́sẹ̀ so ká wá oṣù yẹn ara àwẹ̀ ni ká sì dúró de twenty nine ara ọ̀rọ̀ tí wọ́n fi tọ́ wa sọ́nà ni láàrín tó ju àlọ́ káwa máa sọ pé a ti mọ̀ọ́lẹ̀ láti sìn èèyàn kan dábàá lásán ni àbọ̀ jí yẹn pọ̀ ọmọ àbọ̀ ọmọ ó lè yọ pé déètì tó mú ó lè bá mu ó sì lè mọ́ bá mú ẹtí ẹnìsìn bọ́ bá mú àní tẹ̀lé ọ bí ọba mú àní tẹ̀lé ọ kí ló dé àti ní àwọn tí wọ́n ní ká gbọ́ lẹ́nu wọn kì í sẹ́nu rẹ wọ́n ní ká ti gbọ́. àti ọ̀fẹ́ kò sí bẹ́ẹ̀ ni báyìí ṣe ṣe lọ́dún tó lọ báyìí ṣe máa ń ṣe láwọn ọdún wọ́n tó lọ́wọ́ fẹ́ yapa yapa máa káwọn tó bá lè tẹ̀lé ọ máa kú ọ̀n káàkiri bọ́ lọ́mọ ọlọ́run wà pẹ̀lú wa ṣùgbọ́n àwa mùsùlùmí ẹ ká máa lé ìfẹ́ ìṣọ̀kan ká sì máa expect pé kò sí ká máa gbọ́ jágán o gbogbo àtọ́lọ́wọ̀n bá tí ì Islam ṣe kí authority Islam wà ẹgbọ́n mi nìṣẹ́ àwọn jágán oríṣiríṣi á máa rí ẹ àti àwọn ìyapa oríṣiríṣi á máa máa bá ṣe máa dín pẹ̀lú ẹ̀ náà ni á sì ṣe sùúrù tó pọ̀ àmọ́ o gbogbo àwọn àfa àwọn aṣáájú ẹ̀sìn ẹ̀ gbọ́dọ̀ bú wọn o mo kì fún wa pẹ̀lú Ìlọrin Ìlọrin Islam ni Ìlọrin Islam ni àwa pọ́n ọba tí ń bẹ ń bẹ lé a sì pọ́n bàbá wa imam tí ń bẹ ń bẹ lé apá gbogbo mùsùlùmí tí ń bẹ nílùú Ìlọrin àti ìlú yẹn gangan fúnra rẹ̀ ìlú islam yẹn apá mọ́ríkàs lé apá gbogbo àwọn bàbá bàbá bá ẹ̀sìn apá wọn lé kò sẹ́ni kankan nù wọn tí ò ní àṣìṣe kò sẹ́ni kankan nù wa tí ò ní àṣìṣe kò sẹ́ni kankan nù ọmọ ànábì adamu tí ò ní àṣìṣe àmọ́ àṣìṣe kọ́lá àmọ́ fi sọ̀rẹ̀ ẹgẹ́nsìn bí kò ṣe islam wa mádàmá tá a bá ti rí èèyàn tó gbà pé la ilaha illallah muhammad rasulullah tí sì ń bá wa kírun wákàtí márùn wa yìí tí ń bá wa gba ààwẹ̀ ramadan tí ó tako zakat tó sì fara tí ò sì tako hajj ẹgbẹ́ mi sìn gbogbo ẹni tó bá ti jẹ́ pé àtijọ́ owí láìláì làláwò jáde ọmọ ìyá wa ni owí láìláì làláwò jáde lẹ́nu báyìí ọmọ ìyá wa ni ọlọ́run wa pẹ̀lú wa o ẹ̀yìn tá a bá wá ibi tá a bá kù sí ara mọ́ ọgbọ́n bá sì máa bára sọ pẹ̀lú ọgbọ́n a sì máa sọ ìfẹ́ ọlọ́run wa pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala mursalin alhamdulillah.